alhamdulillah ọpẹ́ fún ọlọ́wọ́ bá wá alladhi an'ama alayna bi ni'mati al-islam ọba tí ó ṣe ìdẹ̀ra rẹ̀ lérí wa òun náà ni ìdẹ̀ra ìjẹ́ mùsùlùmí èyí tó gajù nínú ìdẹ̀ra tọ́rọ ọmọ sí fún yàn òun náà ni kọ́lọ̀ sí yàn ní mùsùlùmí òdodo wassalatu wassalamu ala rasulillah àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kọ́bọ̀ òjísọ́lá muhammad sallallahu alaihi wasallam نبينا محمد وعلى آله وصحابه أجمعين àtàwọn ará lè àtàwọn sọ̀hábà rẹ̀ lẹ́pọ̀pọ̀ èyí ma yá mi nínú ẹ̀sìn wa èyí tàà fẹ́ gbéyẹ̀wò nírọ̀lẹ́yìn ó náà ní alìsìláàmù wà súnnàtú fi biladi yorùbá islam àti súnnà nabuwa muhammad sallallahu alaihi wasallam nílẹ̀ yorùbá ipò wo ni islam wà ipò wo ni súnnà wà alìsìláàmù dínúlọ́à èyí tí ó dàrú mọ́ ọlọ́run náà ni pé ìsìláàmù nìkan náà lè sin ọlọ́run ọlọ́run ọba ló sọ bẹ́ẹ̀ o nínú alukur'an ọlọ́run ọba ní a'udhu billahi minash shaitanir rajim inna dina inda Allahil islam ọlọ́run ọba ní ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run ọba tọ́lọ́run ọba aláàgbà lẹ́sìn 3 aya 19 ọlọ́run ọba ti ń sọ bẹ́ẹ̀ eléyìí ní ojú ẹyẹ wáyé ومصدر التشريع في الإسلام القرآن والسنة رئيس الإسلام وتعفي ما سلة يباي wọ́n fi síbi kankan fún wa bí ìbá jẹ́ pé nínú alukur'ani láti máa mú àti nínú sunna òjísánlá muhammad sallallahu alaihi wasallam méjèèjì yìí òun náà ni ọ máa sọ fún wa yí pé kí ní yẹ́sìn ni alẹ́rẹ́ nínú koran kamari nínú hadithi a sì lè rí nínú hadithi kamari nínú Qur'an eléyìí ni wọ́n ń pè lẹ́sìn Islam tọ́lọ́ lọ́wọ́ bá Allah ó ń dá wa padà sínú al-Qur'an ipe ká wá ẹ̀sìn níbẹ̀ àtàbárí ń bẹ̀ ọlọ́run tó ń darí wa sínú sunna káwọnù sunna Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àti Qur'an àti sunna ìkànkànnà ní méjèèjì asanallahu ala rujuu ilayhima ọlọ́wọ́ bá Allah dìídì sọ fún wa yí pé gbogbo ọgbà tí ọ̀rọ̀ bá dàrú mọ́ wa lọ́wọ́ fa ọ̀rọ̀ kan nípa ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́wọ́n bá ní kádàrí padà sínú tíra méjì inú alukur'an àti sunna òjísánlá muhammad ọlọ́wọ́n bá ní fáyín tẹ̀lé za'atún fi ṣe yìí ọlọ́wọ́n bá ní bí ẹ bá fa kankan yín lọ́wọ́ nínú ọ̀rọ̀ ẹ̀sìn ni ó ọlọ́wọ́n bá ní ẹ̀dá padà ẹlọ lè wọnú Qur'an war rasul ẹ̀ṣìdá padà sínú sunna nabiwa Muhammad sallallahu alaihi wasallam tá ń pè ní hadith suratun nisa Qur'an 4 aya 59 lọ́lọ́run ti ń fi ń jó yẹ wáyé pé Qur'an àti hadith ní àfihànjú ẹ̀sìn wa amarana Allahu bi ta'ati Allah wa ta'ati sunnati rasulihi sallallahu alaihi wasallam ọlọ́run ọba Allah kò mọ́rọ̀ sunna ní fúnfún yẹ rárá ọlọ́run ọba ń jó yẹ wáyé pé bẹ́ẹ̀ bá ti ń tẹ̀lé Qur'an bẹ́ẹ̀ náà ni kẹ́ máa tẹ̀lé hadith ọlọ́run ọba ní yá ayyuhalladhina amanu ọlọ́run lẹ́yìn olùgbàgbọ́ òdodo ati'u Allah ẹ máa tẹ̀lé Allah ẹ máa tẹ̀lé Qur'an wa ati'u rasul ẹ sì máa tẹ̀lé Muhammad sallallahu alaihi wasallam ẹ máa tẹ̀lé sunna rẹ̀ wala tubtilu a'malakum ẹ má máa bàṣẹ ara yín jẹ́ ẹ má jẹ́ṣẹ́ yín ó bàjẹ́ pẹ̀lú ìfi Qur'an ilẹ̀ sọ̀rọ̀ aláhùn bí anna fi súnà ti rọ̀súlì òṣùwọ́tàná ọlọ́wọ́n bá jẹ́ yíwa yí pé ẹ̀sìn islam tó mú wá yìí òun sọ koran kalẹ̀ òun wá fi ànábì ṣe àpèjúwe fún wa tá a máa tẹ̀lé bí wọ́n ṣe ń lo korani gbogbo ntọ́lọ́ba ní àṣepátá ànábì ni wọ́n kọ́kọ́ ṣe ọlọ́wọ́n bá wá ní ẹ tẹ̀lé ntẹ́mi ọlọ́ọ̀ni ẹ̀sìn ìkọ́sẹ̀ yín lára ànábì náà lọ́wọ́ gbogbo bá ànábì bá ṣe ṣẹ̀sìn bẹ́ẹ̀ náà nìkan yín náà ṣe yìí ọlọ́wọ́n bá ní laqad kana lakum fi rasulillahi uswatun hasana ọlọ́wọ́n bá ní afi ànábì kalẹ̀ fún yín lápèjúwe tí ó máa jẹ́ àwòkọ́ṣe dáadáa ànábì lọ́wọ́n fi kalẹ̀ fún wa ọlọ́wọ́n fàáfà kan kalẹ̀ fún wa ànábì muhammad nìkan sallallahu alayhi wa sallam ọlọ́wọ́n bá ní tá ànábì bá ń ṣe ni ẹ máa ṣe tó bá pè lẹ́sìn òun náà lẹ́sìn suratul ahzab quran thirty three ayah twenty one lọ́wọ́ kí la ń pè ní ojú ọ̀nà anabi sallallahu alayhi wa sallam kí la ń pè ní sunna ga ebi qawluhu wa fi'luhu wa taqriruhu níta anabi sọ jáde lẹ́nu wọ́n ń pè ní sunna níta anabi ṣe owó níwà ìbá àmọ́ sọ jáde lẹ́nu ni wọ́n ń pè ní sunna àti tí wọ́n ṣe wájú anabi tá anabi ó sọ pé ó dáa nígbà anabi ti rí ni tí ó sọ pé ó dáa sunna nìyẹn náà torí tí ó bá dáa ni anabi ó sọ pé ó dáa eléyìí tá à ń pè sunna ni wọ́n ń pè hadithi ọlọ́wọ́n bá tí wọ́n yóò yé wa nínú alukur'an karim fáwọn mùsùlùmí lẹ́ yorùbá annahu la yuhibbu ahadan min ibadihi illa bi tiba'i nabiyyi muhammad sallallahu alaihi wasallam ọlọ́wọ́n bá yóò yé wa yí pé òun ò nífẹ̀ẹ́ nìkankan nínú gbogbo àwọn ẹrú òun àfẹnití bá ń tẹ̀lé sunna ọlọ́wọ́n bá sì ní tẹ́ fẹ́ fẹ́ràn òun ọlọ́run sunna ni ẹ tẹ̀lé lẹ́ẹ̀fì fẹ́ràn òun ọlọ́run òun ò sì ní fẹ́ràn nìkankan nínú àwọn ẹrú òun àfẹnití bá ń tẹ̀lé sunna ọlọ́wọ́n bá ní kul in kuntum tuhibbuna allaha ọlọ́run ọba ní tẹ́bá mọ̀ pé ẹ̀ ń fẹ́ràn ọlọ́ fattabi'uni rí anábì sọ fún wọn yìí pé fattabi'uni èmi Muhammad kẹ́ tẹ̀lé o yuhbibkumullah ọlọ́run ọba wà nífẹ̀ẹ́ yín tọ́lọ́run bá ti nífẹ̀ẹ́ yín yóò wá sọ yín di wòlíì rẹ̀ a jẹ́ pé ẹ lè rí ìfẹ́ ọlọ́run ọba àfi máa tẹ̀lé sunna anábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ọba ń sọ eléyìí nínú suratu Ali Imran Quran three òdísọ́lá muhammad sallallahu alaihi wasallam anábì ń sọ̀rọ̀ nípa sunna anábì ní mọ́ni àtọ́ àní ẹni bá ń tẹ̀lé mi ànábì tí ń tẹ̀lé sunna mi faqad àtọ́ allah yìí tí ń tẹ̀lé ọlọ́nà wa man asani ẹni bá takò sunna mi faqad asa allah ó ń tọ̀hún ó ti takò àṣẹ ọlọ́n ó ti ṣe ọlọ́n àtàmásùkù bí sunnati wa sunnati rasulillah sallallahu alaihi wasallam ẹ̀yin mùsùlùmí lẹ́yìn yorùbá wọ́n ti ń sunna ní gbòǹgbò sunna nábì wọ́n ti fẹ́ dáwó sunna nabi àwọn afa ṣetán ti jáde sígboro wọ́n ní kò sí ti jẹ́ sunna máa wọ́n fẹ́ ba sunna jẹ́ wọ́n fẹ́ bẹ̀sìn jẹ́ anabi sọ àsọ́lẹ̀ fún wa ó ní taraktu fikum shay'ain anabi ní nǹkan méjì mo fi fún yín tẹ́ máa fi darí ẹ̀sìn yín lan tadillu ba'dahuma ẹ̀ ní sọnù tẹ́ bá ti di méjèèjì mú ọ̀kan ò ṣeé dámú láì mú kejì anabi ní kitaballah anabi ní tírà ọlọ́run alukur'an wa sunnati àti sunna èmi ànábì wa muhammad sallallahu alaihi wa sallam èyí ni hadith ànábì lákòdì hawala adáwò islam àwọn ọ̀tá islam nínú àwọn tí wọ́n fẹ́ kí islam ò ṣubú lágbàláyé àwọn orientalist wọ́n ti wá gbìyànjú ifsadal masdarain alkitabi wa sunna láti ba kùránì ọlọ́run ọba jẹ́ mọ́ wa lọ́wọ́ láti ba hadith jẹ́ sunna nabi jẹ́ mọ́ wa lọ́wọ́ àmọ́ wọ́n gbìyànjú wọ́n mọ̀ sọ́tọ̀ àwọn ilẹ̀ àdáàlìkà sàbílà ọlọ́run ọba òfin alágbára lérí ẹ̀ kọ̀lì takafàlà aláwọ̀ bí hifdil qur'an bó wọ́n sì fẹ́ bá alukur'an àti sunna jẹ́ tọ́lọ́run ọba aláàsán bẹ̀ lókè sama ọlọ́run ọba ní inna nahanu nazzalna dhikra ọlọ́run ọba ní àwa la sọ alukur'an kalẹ̀ wa inna lahu lahafidhun àwọn ọlọ́run náà láàsì máa dáàbò bo nǹkan kan wọ́n ní sí qur'an ọlọ́run ọba ń sọ ilé nínú suratul hijr qur'an 15 Aya ẹlẹ́kẹsàn lọ́lọ́run ti ń sọ pé òun ọlọ́run gan lòun dúró ti alukur'an wọn ò ní dàrú wọn ò sì ní bàjẹ́ àwọn tá a wí yìí wọ́n wá rí i pé àwọn ò rí alukur'an dàrú wọ́n wá wò pé kí ló tún kù òun náà ni pé ẹjí ká lé súnà wọ́n sì wá ti mọ̀ pé táwọn bá lé ànábì wa òpùrọ̀ ni àwọn ò ní rẹ́nì kankan tí ó kàtíra àwọn wọn ò sì ní rẹ́nì kankan dẹ̀sán rúmọ́ lọ́wọ́ ní táwọn ó ṣe ni pé ni Abu Huraira ẹ̀jẹ̀ akúkú máa bàbá Hùrẹ́rà lọ́kọjẹ́ tá a bá ti bàá lọ́kọjẹ́ tá a ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ìláìda tá a pè é lópùrọ̀ gbogbo àdìsí tó gbà àwọn èèyàn nígbà gbọ́ mọ́ látara bẹ́ẹ̀ ábìsùn náà wò wọ́n tún gbìyànjú wípé ọ̀dà àwọn òwe ni wọ́n gba àdìsí wájú nínú àwọn àbá aládìsí tí wọ́n kọ́ lẹ̀ fún wa tá a bá táwọn bàbá wa náà bá èyí ti ti ń bẹ́ẹ̀lẹ̀ láti jọ̀njọ̀n wọ́n wá rí pé Imam Bukhari òun náà lẹni tó gba àdìsí wájú lọ tó tádìsí rẹ̀ sí lálàáfíà jùlọ wọ́n á wò pé ẹ má jẹ́ abú ànábì imam bukhari ni ẹjẹ́ àmà bú imam bukhari ni ẹjẹ́ àmà fẹnu sáátà tá a bá ti ń fẹnu sáátà imam bukhari gbogbo àdìsí tọ́gbà wò ní wúlò má fa alamu ẹlọ́lẹ̀ ma ayọ̀ àdùn àtún náà rẹ̀ ẹ̀yin tẹ́ ń pèpè lọ́nu náà ẹ̀yin afa ṣetán tẹ̀sí délùú ẹ̀yin jẹ́ àmà bú tọ́jẹ́ pé ẹ wá rí i pé imam bukhari yìí òun ni ẹ máa sọ̀rọ̀ sí ẹ máa wá pè lópùrọ̀ àwọn àdìsí tọ́gbà wọ ẹ máa dàrú ntẹ̀ ń ṣe ni àpèkọ àwọn ọ̀tá ẹ̀sìn ní tẹ̀bá àwọn ọ̀tá ẹ̀sìn ni wọ́n kọ́lẹ̀ ẹ̀yin wá lọ lè kí ọlọ́dọ̀ àwọn ọ̀tá ẹ̀sìn ẹ fẹ́ da ẹ̀sìn rú sẹ́ẹ̀rí alikitaabu wọ sunna alukorani àti sunna yìí la fi gbé ẹ̀sìn dúró sunna tó sì lálàáfíà jù lọ́dọ̀ gbogbo àwọn àfa maka àtàfà madina àtàwọn àfa àgbáńláyé òun náà ni sọ ibukhari ẹni bá ti wá ń fẹ́ ní sáta sọ ibukhari ẹ̀sìn lọ́fẹ́ wó ọfẹ́ wó ẹ̀sìn ni àwọn mùsùlùmí ò sì gbọ́dọ̀ gbà agbọ́dọ̀ dìde agbọ́dọ̀ dìde máa lọ́rùn gbogbo ẹni tó jẹ́ pé wáàsí ẹbọ ń bẹ́ńlẹ̀ kò rí ṣe má wáàsí bídíà ń bẹ́ńlẹ̀ wọn rí ṣe wáàsí sinà ń bẹ́ńlẹ̀ wọn rí ṣe wáàsí owó èlé ń bẹ́ńlẹ̀ wọn rí ṣe wáàsí ẹ̀yin èèyàn ẹ máa lo jàlibáàbù ẹ̀rí yẹn ṣe wáàsí ẹ má gbàdé sì gbọ́ òun náà ni wọ́n wá ń ṣe káàkiri ayé kálà gbogbo tí wọ́n ń ṣe kò lè rí bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá aláwo nígbà fún wọn àwọn afẹ́sìn òsì nígbà fún wọn ìsítẹ́kìtò yàdùn àtọ̀sùnà gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ àfa súnà ẹ̀dìdínlẹ̀ ẹ̀dìdẹ́ ńlẹ̀ gbogbo ẹni tí bá ń takò sọ yóò al-Bukhari ó fẹ́ takò ìpìlẹ̀ ẹ̀sìn ni yóò sì bẹ̀sìn jẹ́ torí pé a padà ṣàlàyé àwọn àdísì tá a fi di mú tọ́jú pinnu Bukhari láti rí nígbà wọn bá ti wó Imam Bukhari gbogbo àdísì tọ́gbà náà wọ́n ti wó papọ̀ nígbà tí wàá wó papọ̀ ni ẹ̀ ti wó ẹ̀sìn nu wàá ní sẹ́kùn kankan mọ́ àfẹ́fẹ́ inú lérí ilẹ̀ ọlọ́wọ́n bá wàá nígbà fún gbogbo àwọn orientalist wọ́n wá ní wọ́n ti dàákọ́ sórí íńtánẹ́ẹ̀tì rẹpẹtẹ ẹni bá débẹ̀ yọ́lọ̀ lè rí tí wọ́n ń sọ nípa àfàwọ̀ Abu Huraira sọ̀hábì jalil ẹni tó rí ànábì tó jòkóta ànábì tó gba àdéhìsì wà látọ̀dọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n tún wá wò pé ọ̀dà ọ̀nà Abu Huraira tó ń jì ta ló tún gba àwọn àdéhìsì tó lálàáfíà jùlọ wá nínú àwọn àfẹ́sìn àdéṣì tó gbà wọ́n yẹn ti pọ̀ jù ó sojú ẹ̀yìn níbi ńgbà tí fi ń gbà ẹ̀rọ pọ́pọ́lọ́ mọ́ Bukhari àti tìyín bákan náà lórí àwọn afẹ́sìn tí wọ́n ṣàìsùn lérí ikú àdéṣà nẹ́bìjọ tẹ̀sìn wọ òfin bàjẹ́ mọ́ wa lọ́wọ́ wọ́n wá bẹ̀rẹ̀ sí fẹnu sáátà Imam Bukhari gbogbo ẹni tí máa fẹnu sáátà Imam Bukhari fọwọ́ jẹ́ ìlú mọ̀rẹ́kàp aláìmọ̀kànnì lọ́dọ̀ gbà wọn àfàgbà yìí wọ́n mọ̀ pé tí àwọn bá ti ba Imamul Bukhari jẹ́ gbogbo àwọn àdìsí ànẹ́bì tó wà lọ́wọ́ rẹ̀ náà kò wúlò mọ́ bó lẹ́sìn máa ń pèyàn ló pọ̀rọ̀ tẹ́tàn máa wá ka àdìsí kan tẹ́wàá ní rọ̀wá olùbùkárì ẹ̀ládìsí tí Buhari gbà wá ilẹ̀ fi ń dájú ẹ̀sìn ẹ̀sìn ti gbà pé Imam Bukhari òpùrọ̀ ni kọ̀mọ́ kéwú bẹ́ẹ̀ ni ọgbọ́n lárúbáwá gbogbo àwọn ọ̀rọ̀ kọ̀rọ̀ báyìí àwọn afáàsùn náà ò ní fi yín lẹ̀ nítorí pé aburú tẹ bẹ̀rẹ̀ yìí àpèkọ àwọn ọ̀tẹ́ǹsìn ilẹ̀ yìí náà ń sikini ilẹ̀ ẹ̀sìn sọ̀rọ̀ àwọn abẹ́lẹ̀ ọ̀hún nínú àánú rẹ̀ kọ́lọ́ mọ́sá ìfọ̀nàmà yín àti gbogbo àwọn jàmáà yín àti gbogbo àwọn tí wọ́n máa ń tẹ̀ ń wí àwọn òṣèré mọ́bí ẹ ti ń kọ́ wọn mọ́bí ẹ ti ń kọ́ wọn mọ́bí ẹ ti ń dàkọ́ àwọn kan sọ pé bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ náà ni ọlọ́mọ́sá bá fi wọ náà mọ̀nà ọlá agbára ọlọ́run ọba wa ọlá àánú ọlọ́run ọba wa ẹ̀yọ́ màyá mi níjọ́ mẹ́jọ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run wàdọ́ ibùsọ́nà fil islam ipa àwọn onísúnà kó nínú ẹ̀sìn wa yìí tó fi jẹ́ pé súnà ìsìn tá a bẹ̀lẹ̀ máa fi ẹnu tẹ́ńbẹ́lú ẹ̀ láwùjọ wa súnà nábì òun náà làdísà nábì àdísà nábì náà ní súnà rẹ̀ abẹ́lẹ́ ọ̀nínú àánú rẹ̀ kọ́lọ́mọ́sà jẹ́ àdúgbà náà lọ wasalaamu wa rahmatulah wa barakatuh.